وأحسن الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أقول لكم الله سبحانه وتعالى àlékún kí ọlọ́run bá àna ọlọ́run bá kúrò bá nàbì sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà yìí àti gbogbo àwa tí à ń jọmọlẹ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam lónìí àtàwọn tí ó máa tún jẹ́ bẹ́ẹ̀ lọ́la títí di ọjọ́ ìgbéga kìyàmá ìkẹ́ náà kọ́lọ́n mọ́ta ìlú kárí gbogbo wa ọlá ìjọkan sọlọ́run bá lọ́sùn fáwọn ọ̀sán òní ni ọjọ́ tí a máa ń ka fúnra wa kíra tanbihatun ala ahkamin takhtassu bil mu'minat títí bàbá wa Sheikh Salih bin Fawzan tíra yìí ni àmọ́ bí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní ibi àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí òun àti tíra nasihati lin nisa àwọn tíra méjì náà ni àbí ń ṣe wá láǹfààní torí pé àwọn tíra yìí nínú àwọn tí wọ́n kọ nínú àwọn tíra tí wọ́n kọ lórí àwọn ìdájọ́ tí ó sa àwọn obìnrin lẹ́tà ní láti lè kọ́ àwọn obìnrin mùsùlùmí lẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti lè rí àwọn obìnrin mùsùlùmí wa lórí bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe fẹ́ kún rí bí anábì sallallahu alaihi wasallam sallam ṣe fẹ́ kí àwọn obìnrin mùsùlùmí rí eré náà ni àfojúsùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà sì ni àfojúsùn àwọn tíra méjèèjì àti àwọn olùmọ̀ tí wọ́n kọ àwọn tíra méjèèjì yìí abẹ́lẹ́ wọn bá lọ́sùn káàrọ̀ tààdà fúnra ń kó yíò fi sínú mìzánù hasanati wọn ọlọ́n kó fi sínú sùn wọn iṣẹ́ rí àwọn olùmọ̀ yìí bákan náà kó fi sínú sùn wọn iṣẹ́ rí àwa tí a fi kíra yìí kọ́ àwọn èèyàn náà lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fi sínú sùn wọn iṣẹ́ rí àwa tí a ń gba ẹ̀kọ́ láti inú àwọn tíra yìí táwọn náà dẹ̀ ṣe tán láti máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tíra yìí láti ti jẹ́ kí ẹ̀kọ́ ẹ̀kọ́ ni à níbi iṣẹ́ rí gbogbo apátánà lẹ̀ à ń kópa lórí bí ẹ̀sìn ọlọ́run ọba bí ó ṣe dàgbàsókè láwùjọ yìí ọlọ́run ọba lọ́sù fánà tàlálà ń bẹ̀ kí ọmọ ra ẹnìkọ̀ọ̀kan wa ní ààrẹ ládá tí ó wà níbi àwọn ìgbìyànjú yìí ọlá àìpé méjì ọlọ́run ọba lọ́sù fánà wọ tàhálà ọlá àìlórogún ẹ̀ nàbíbi tí abala yìí dé nínú tíra yẹn òun náà ni ojú ewé ẹlẹ́ẹ̀kejìdínlógún page eighteen bàbá ń bọ̀rọ̀ lọ wọ́n ní wan nahyu idha jaa 'ani nabiyyi sallallahu alaihi wasallam wan nahyu idha jaa 'ani nabiyyi sallallahu alaihi wasallam fa innahu yaqtadi at-tahrim ma lam yarid lahu mu'aridun wọ́n ní ẹ̀kọ́ ìkọ̀kúnni tó ìdájọ́ tí ó máa gbé jáde òun náà nídájọ́ pé èèwọ̀ ní nǹkan tánà bí kọ̀ fún wa ẹ̀ ẹ jẹ́ ká de ilé ìmọ́lẹ̀ gbogbo nǹkan tá a bá ti rí tó bá ti jẹ́ kíkọ̀ tó bá ti jẹ́ ẹmẹ́ṣe tó bá ti ń jẹ́ ẹ̀jìnà sí tó bá jẹ́ pé látọ̀dọ̀ Ànábì sallallahu ìdájọ́ tí nǹkan yẹn tí ó máa dá lẹ́jọ́ nǹkan tí nǹkan yẹn ó máa gbé wá nídàájọ́ òun ni pé wọ́n ń ṣe nǹkan yẹn léèwọ̀ ni èèwọ̀ ni nǹkan yẹn ó máa jẹ́ haramu ni nǹkan yẹn ó máa jẹ́ so ìdájọ́ nahyu òun ni pé tó bá yẹ pé látọ̀dọ̀ ọlọ́run bá tọ̀dọ̀ ànábì ló ti wá o ìdájọ́ rẹ̀ ní tá bá fi kọ̀ fún wa èèwọ̀ ni nǹkan yẹn haramu ni nǹkan yẹn ó jẹ́ ma lam yarid tí a bá rí nǹkan kan tí ó tako ìjẹ́wọ̀ nǹkan yẹn kí nǹkan yẹn tó lè má jẹ́wọ̀ a a rí ẹ̀rí míì tí ó tako ẹ̀rí míì tó bá wá tako yẹn òun ni yóò gbé nǹkan yẹn kúrò níbi ìjẹ́wọ̀ eléyìí báyìí rí nǹkan kí ìmọ̀kan ni tí ó jọ̀rọ̀ yẹn fún wa mọ́lẹ̀ nǹkan kí a ní tó yẹ pé ó ká wa táàbì máa bá àwọn ẹ̀kọ́ tàbá ti bá pàdé látọ̀dọ̀ náà ìbá ṣe máa bá lò ní ẹ àwọn kíkọ̀ tàbá ti bá pàdé nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àgbọ́yé tàbí máa bá lò ní pé e, ìdájọ́ rẹ̀ ní pé èèwọ̀ ní nǹkan yẹn haram ni ó mọ̀ jẹ́ haram tó ibi tá ti máa mú dájọ́ pé nǹkan jẹ́ haram ni ẹ tàbá ti rí ìkánà àwọn àfà orúkọ àfà yẹn náà pè ní múlá àálì kọ́rí àwọn ni wọ́n ti tíra tán pè ní mirqatul mafatih wọ́n fi ṣẹ́hù mishkatul masabih gbogbo àwọn tàbá ní tíra lọ́wọ́ bá ti kọ́ sí wọ́n ní kọ́lá múlá àálì kọ́rí fil mirqati ṣùgbọ́n wọ́n kàn ṣọ́tì ní orúkọ ìyẹn ni pé wọ́n gé orúkọ tíra yìí wọ́n gé kúrú ni orúkọ tíra yẹn gẹ́gẹ́ lódìdí òun ni Mirqatul Mafatih sharhu mishkatil masabih Mirqatul Mafatih sharhu mishkatil masabih orúkọ tíra yẹn lódìdí nìyẹn ṣùgbọ́n tí àwọn olùmọ̀ tó fẹ́ gé orúkọ tíra yẹn kúrú so tíra yìí tíra Mirqatul Mafatih yìí tí wọ́n fi sharhu Mishkatul Masabih ẹni tó kọ tíra yẹn òun náà ni Mulla Ali Qari wọ́n sọ nínú tíra yẹn kí ni gbólóhùn wọn tí wọ́n sọ fi qawlihi ìgbà tí wọ́n sọ tí wọ́n sàlàyé gbólóhùn àfáà tó kọ tíra Mishkatul Masabih wípé an tahliqa al-mar'atu ra'saha pé kí obìnrin fá orí ẹ̀ náà ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ kóbìnrin fá irun orí ẹ̀ wọ́n ni wà zalika li anna az-zawaiba lin-nisa'i kal-liha lir-rijal fil ayhati wal-jamal intaha wọ́n ni nǹkan tó fà á tí ni kóbìnrin láti fá irun ó ní wípé az-zawaib fún àwọn obìnrin ìgbẹ́tẹ́kì ní zuhaba òun ni ẹyọ kan rẹ̀ púpọ̀ rẹ̀ ni àdàwà ìtàn pè bẹ́ẹ̀ ni irun wájú ìyọ̀wọ̀n iwájú orí òun náà ń pè ní zohaba jami rẹ̀ wá ní zawa wọ́n ní irun orí obìnrin tàlíhà lè rijal ọ́dà ẹgẹ́ bí irun gbà ní fọ́kùnrin ìyẹn ni pé bí ìdájọ́ irun gbà ṣe rí fọ́kùnrin bẹ́ẹ̀ ni ìdájọ́ irun orí obìnrin náà ṣe rí níbi bí wọ́n ṣe rí bákan ni wọ́n jọra wọn waljamal níbi ọ̀ṣọ́ bí ẹrọgbà ti jẹ́ ọ̀ṣọ́ fún ọkùnrin bẹ́ẹ̀ ni orí náà jẹ́ ọ̀ṣọ́ fúnbẹ̀rẹ̀ intaha ọ̀rọ̀ bàbá yìí parí síbẹ̀ so yẹn ni pé wọ́n fi bàbá yìí fi irun orí obìnrin wọ́n fi wé irun ìjàgbọ́n ọkùnrin irun gbọ́n ọkùnrin lọ́nà méjì alákọ̀ọ́kọ́ níbi ẹ̀hà rẹ̀ bí àwọn ọrùn yẹn ṣe rí wọn jọra wọn ẹlẹ́ẹ̀kejì níbi ìjẹ́ ọ̀ṣọ́ bí irun gbà tí ń jọ́sọ̀ fọ́kùnrin bẹ́ẹ̀ ni irun orí náà jẹ́sọ̀ fóbìnrin bákan náà ni wọ́n ṣe rí torí ẹ̀ èèwọ̀ ní fún obìnrin láti fá irun ẹ̀ àbí láti gé ẹgẹ́ bó lè jẹ́wọ̀ fọ́kùnrin náà láti fá irun gbọ́n rẹ̀ àbí láti gé wa amma qattu sha'ri rasiha eléyìí tá a ṣàlàyé yìí fífarun pátápátá kóbìnrin farun nìyẹn wọ́n ní wa amma qastu sha'ri ra'siha ṣùgbọ́n kóbìnrin gẹ́rùn orí rẹ̀ lọ́lẹ̀ kó dínkù fa in kana li hajatin ghayri zina wọ́n ní tó bá jẹ́ sí pé bùkátà kan òun ló ti obìnrin lọ síbi kó gẹ́rùn rẹ̀ kù láì tí kọ́fẹ́ fi gígẹ́rùn yẹn sọ̀ṣọ́ ni kéré kọ́fẹ́ gẹ́rùn yẹn láti fi sọ̀ṣọ́ láti fi ṣe oge ta an ta'jiza an mu'natihi wọ́n ní fún bí àpẹẹrẹ ń sìn wọ́n nírú àwọn bùkátà tó lè móbìnrin gé irun lọlẹ̀ tó lè mú gé kù òun ni kí bóyá kò lágbára láti máa láti máa tẹ́kì àrùn yẹn owó tí ó máa ná láti tẹ́kì àrùn yẹn kò ní kápá rẹ̀ tó bá sí ilẹ̀ kọ́ máa gùn lọ bẹ́ẹ̀ tòrú bùkátà yìí rèé torí pé kò lágbára láti ọ̀rọ̀ أو يطول كثيرا tàbí bá yẹ pé irun yẹn عليها أو أنكون ربا أو àìléhà ó wá عليها kó nira bá àwòyàn tó lù kẹfì ọ̀rọ̀n wàyàṣùkú àìléhà bóyá irun yẹn ti gùn jù ní tó wá ń kó nira bá obìnrin yẹpàdà bá tàbí kọ́sí hì di kọ́rì hajjá bàbá ní kò sá burú bí kí obìnrin kó dé irun yẹn kù ní dèdè bí bùkátà yẹn bá ṣe gbé wá kọ́mọ́ta yọ ẹni tó ní bùkátà sí níbi dídùn yẹn kù tí àwọn kọ̀ndíṣẹ̀ yìí bá ṣẹlẹ̀ sí obìnrin kama kana ba'du azwaji nabi sallallahu alaihi wasallam yafa'alnahu ba'da wafatihi wọ́n ní gẹ́bí àwọn apákan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe àwọn apákan náà ìyàwó ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tá ànábì kú tán litarkihinna tazayyun torí pé wọn àlọ́kọ tó fẹ́ soge sí mọ́ ọkọ wọn tó soge sí pẹ̀lú irun ó ti báyìí dáwà fásitì sallallahu alaihi wasallam wọ́n ń ṣe lẹ́yìn ikú ànábì ni sẹ́yìn ti ti mọ̀ pé èèwọ̀ ní fáwọn obìnrin ànábì àwọn ìyàwó ànábì tán lọ́kọ mí lẹ́yìn tánàbì ti kú tán lájọ́ tánàbì ti kú báyìí àwọn ìyàwó ànábì ò gbọ́dọ̀ lọ́kọ kankan mọ́ ni wa ni wọ́n nínú suratul ahzab ọlọ́run ní àwọn ìyàwó ànábì ìyá àwọn mùmínì ni wọ́n jẹ́ so èèwọ̀ ní kíyàn fẹ́ yà rẹ̀ ìgbà tánàbì ti kú tán táwọn apá kan nínú àwọn ìyàwó ànábì rí pé tààlà àwọn tó fẹ́ tó ké símá pẹ̀lú káwọn máa jáde irun sí kó máa kùn tí wọ́n máa ń àti pé ti ọ̀rọ̀ nígbà táwọn àbí òtítí láyé mọ́ wọ́n ti rọrọ̀ kó ń bí kan máa dárun sí kógùn tó ń torí ẹ̀wọ́n fi ń dẹ́kù wà á máa ń kánà kọ́sùdùn mọ́r àti fi kọ́sùmí kọ́ṣì tààríhà wà tàṣàbù bìkàfẹ́rọ́ wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ sí pé èròǹgbà obìnrin lórí gígérun lórí dídírun kù ní pé ọfẹ́ fi máa kọ́ sí àwọn obìnrin kèbìrí wọ́n máa gẹ pọ́ǹk wọ́n máa gé irun máa gé láti fi tọ̀ṣọ́ àwọn ìyẹn lọ́fẹ́ fi máa kọ́ ṣe wàlfàṣẹ́kọ́ọ̀tì àwọn obìnrin pòkí àwọn pòkí obìnrin olóòrùn ma kọ́tí awita sápùkù di rijal abẹ́gbẹ́ fi máa kọ́tí àwọn ọkùnrin ni fahaza muharramun bila shakki wọ́n lé léyìn èèwọ̀ ní láìsí ìbejì mẹ́ linnahi yani tashabbuhi bil kufar nítorí ẹ̀rí tó kọ̀ fún wa níbi ká máa kọ́tí àwọn kèfèrí ẹ̀rí tó kọ̀ fún wa lórí kíkọ́tí àwọn kèfèrí yẹn ló ń ṣe léwọ̀ fún wọn pé àwọn obìnrin ò gbọ́dọ̀ máa gérun wọn wọn gbọ́dọ̀ máa gẹ́rùn wọn kù nítorí wọ́n fi kọ́sí àwọn kèfèrí àbá fi kọ́sí àwọn pòkí lóbìnrin للنهي عن التشبه بالكفار عموما وعن التشبه بالمرأة وعن التشبه المرأة بالرجال وني generally speaking ṣẹ̀rí àkọ́ fún wa àtọkùnrin àtobìnrin ká máa kọ́sí àwọn kèfèrí kò ń ṣe àwọn obìnrin nìkan ni ìjẹ́ òun tàwọn obìnrin nìkan náà ṣe léwọ̀ lórí pé ká máa kọ́ tí àwọn kèfèrí wọ́n ṣe léwọ̀ fún gbogbo àwọn ọkùnrin náà náà fi pé ẹ̀mọ́mán yẹni pé generally speaking gbogbo apáta àtọkùnrin àtobìnrin ní ṣẹ̀rí àṣẹ léwọ̀ lórí ká máa kọ́ ṣe àwọn kèfèrí wà ń tàṣàkù hilmar àti birrijal àti nítorí kíkọ̀ tó wá fún àwọn obìnrin kí wọ́n máa kọ́ sí ọkùnrin bẹ́ẹ̀ kíkọ̀ wá báwọn ọkùnrin fàlẹ́bí yàtọ̀ annahu láyà jù wọ́n tó bá yẹ pé rúngbà tóbìnrin fi ń jẹun ẹ̀kù oníkọ́fẹ́ fi sọ̀ṣọ́ ni wọ́n lélè tó fẹsẹ̀ hàn ní pé eléyìí tó hàn eléyìí tó fojú hàn ní wípé nǹkan yẹn ọ̀tọ́ bóbìnrin láti máa gẹrun torí pé yọ́ fi sọ̀ṣọ́ kọ́lá sheikhuna kọ́lá sheikhuna sheikhu muhammad al-amin al-shinqiti wọ́n ni àfáwa muhammad al-amin al-shinqiti kọ́lọ̀mù bá kọ́bá kẹwàá rahma allah wọ́n sọ fi abuwa ilbayan nínú tafsiru wọn tafsiru qur'an tàbí ní abuwa ilbayan tíra yìí tafsiru qur'an bil qur'an ni tíra tí wọ́n kọ tíra tafsiru tí wọ́n kọ láti fi alqur'an túmọ̀ alqur'an ni tí wọ́n bẹ tú àyà kan wà mú àyà míì wá láti fi tú àyà yẹn wọ́n fi alqur'an túra wọn nínú àwọn ọ̀nà tá a mọ́ fi ń tú alqur'an ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ká ṣe tafsiru alqur'an bil qur'an ká fi àyà kan ká fi tú àyà ibi tọ́lọ̀ bá àdékẹ́lá ti sọ̀rọ̀ kan káwá wá ibi tọ́lọ̀ bá àdékẹ́lá ti sàlàyé ẹ̀ lọ́nà míì káwá mú àyà yẹn wá láti sàlàyé láti sàlàyé ara wọn èyí ń pè ní tẹ̀síìrùn Qur'an bil Qur'an so bàbá wa yìí Muhammadul Amin Ash-Shinqiti tọ́lọ̀ nǹkan wà kẹ́ wọn so àwọn náà kọ tíra Adwa'ul Bayan fi ìbọ́ ìkùrán bil Qur'an wọ́n ṣe àpèjá orúkọ tíra yẹn nìyẹn ṣùgbọ́n ní dídí wọ́n tún wọ́n gbé orúkọ tíra yẹn kúkúrú wọ́n pè ní àbúwáwé bàyà eléyìí sì ní ọgbà jùmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tẹ́bá sọ pé tíra tẹ́bá sọ pé àbúwáwé bàyà ni kò pé méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ pé إن العرف الذي صار جاريا في كثير من البلاد بقطع المرأة شعر رأسها إلى قرب أسوله سنة إفرنجية مخالفة لما كان عليه نساء المسلمين ونساء العرب قبل الإسلام فهو من جملة الانحرافات التي عمت البلوى التي عمت البلوى بها في الدين والخلق و samti wa ghayri dhalik bàbá ní dájúdájú àṣà tí ó ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lásìkò tá a wà yìí wọ́n látàkan bẹ̀ tó yẹ pé àṣà yìí jẹ́ nǹkan tí ó ń lọ tó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kí kan máa gé irun wọn ká gẹ́rùn lọlẹ̀ débi wípé yóò fi fẹ́ dé ìsàlẹ̀ ẹran wọn wọ́n ní irú àṣà yìí rèé wọ́n ní sunnatun ìtọ̀rọ̀njíyà ni wọ́n ní àṣà kan ni tọ́jú àṣà ìtọ̀rọ̀njíyà òun làṣà kò ń sàṣà mùsùlùmí àṣà àwọn ìfọ̀rọ̀njíyà ni ẹjọ́ ń bọ̀ náà àwọn náà ń pè ní ìfọ̀njíyà ìfọ̀njí àwọn náà ń pè bẹ́ẹ̀ tí ó torí pé wọ́n ní àwọn ní sunnatun ìfọ̀rọ̀njíyà ni òkè náà ń pè ní ìfọ̀rọ̀njí àwọn foreigners náà ń pè ní ìfọ̀rọ̀njí ẹ̀ tó bá jẹ́ foreigners òun náà ń pè ní ìfọ̀rọ̀njí bí so àwọn náà ń pè so wọ́n ní sunnatun ni ìyẹn ni pé wọ́n ní àtàyí àtàwọn foreigners ni àtàwọn ará Europe ni ó ní kí obìnrin kó máa gé débi wípé yọ́fẹ́ gé e débi ìtàlẹ́run rẹ̀ eléyìí sì ní tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú nísìn ní ẹ̀rí tó ń ṣẹlẹ̀ Nàìjíríà náà mukhalifatu lima kana alayhi nisa'u al-muslimin wọ́n léléyìí wọ́n nírú àṣà yìí rèé ó yapa sí nǹkan tí àwọn obìnrin mùsùlùmí wà lórí ẹ̀ àwọn obìnrin mùsùlùmí tí wọ́n jí àwọn obìnrin ẹni ìsájú eléyìí yàtọ̀ síse sí wọn wà nisa'u al-arab qabla islam kódà síwájú kí islam tó dé àwọn obìnrin lárúbáwá wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í gérun wọn ìṣesí yàtọ̀ sí ìṣesí àwọn obìnrin lárúbáwá gan pàápàá síwájú kí Islam tó lé fọwọ́ min jumlatin inhirafat alẹ́tì ahmed albalwa biha wọ́n ní nǹkan yìí wà nínú àwọn ìyàkúyà wọ́n ní nǹkan yìí ó jẹ́ ìkan lára àwọn ìyàkúyà eléyìí tí àdánwò rẹ̀ tọ́kárí lé tọ́kárí wàlúkúlù kódà àdánwò rẹ̀ kárí lé kárí oko nínú wà wàtàm àdánwò rẹ̀ kárí lé ọkárí oko níbi àwọn ìròyìn wàhẹ́ ìdàlí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé ìyàkúyà ni nínú àwọn àdìhìrọ̀fáàdì ni kọ́lọ̀n kó sọ̀rọ̀ kúrò mẹ́ mọ̀mọ̀ àjábà ní hadithi anna azwaja nabi kàlùwàfọ̀ lẹ́yìn náà muhammadu amina ṣinkiti kọlọ̀kọwà kẹwọn wọ́n wá dáhùn lórí hadith wípé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n máa gẹ́rùn wọn débi tí ó lọlẹ̀ gidigan bí wọ́n fọ́rọ̀ أزواج النبي صلى الله عليه وسلم إنما قصرنا بعد وفاته صلى الله عليه وسلم wípé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe nǹkan yẹn nígbà tí ànábì kú tán ni lẹ́yìn ikú ànábì náà máa ń ṣe li annahunna kunna yatajammalna fi hayatihi torípé àwọn ìyàwó ànábì nígbà tí ànábì wà ní ayé wọ́n máa ń ṣe ọ̀ṣọ́ wọ́n máa ń ṣoge torí pé ọkọ wọn ń láyé ẹni tí wọ́n ṣoge sí ó ń bẹ láyé wa min ajmali zinatihinna shu'uruhun nínú àwọn nǹkan tó wá rẹwà jù nínú àwọn ọ̀ṣọ́ wọn tó fi máa ń ṣojú sáà nẹ́bì ní irun wọn wà amma ba'da wafatihi sallallahu alaihi wasallam ṣùgbọ́n bàtà nẹ́bì ti kú tán falahunna hukmun khasun ọwọ́ ń bẹ fáwọn ìyàwó nẹ́bì ìdájọ́ ẹ̀sà ń bẹ fáwọn ìdájọ́ kan bẹ tó èlé tó yẹ pé kò tí obìnrin ẹyọ kan báyìí lágbàáyé kò sóbìnrin ẹyọ kan láyé tó lè bá wọn kẹgbẹ́ níbi ìdájọ́ ẹ̀sà yẹn nìmísá ìjẹmí àlè àrùbí ní gbogbo nínú gbogbo àwọn obìnrin tí ń bẹ lórí ilẹ̀ pátá kò sí ẹnìkan tí ó lè bá wọn kẹgbẹ́ níbi ìdájọ́ yẹn wàhúwa ìkìtọ́ ìrú amaluhunna ìkìtọ́ ìkùlíyàn mínà tẹ̀lú ìrètí wọn níbi pé wọ́n ní ọkọ ó ti gé pátápátá wọn lè lọ́kọ mọ́ láyé tí wọn láti ọ̀tá rẹ̀ bí ti kú rẹ̀ wọn lè lọ́kọ mọ́ ẹ dákun obìnrin wo lọ́wọ́ rí bẹ́ẹ̀ nínú gbogbo àwọn obìnrin àgbáyé táàtọ̀ wípé tọkọ rẹ̀ bá ti kú o ó ti gé ìwọ̀ fúkọ́ lọ́kọ ẹ rí wípé ìdájọ́ ire bàbá yìí jẹ́ kó yà pé àwọn obìnrin àyàwó ànẹ́bì nìkan náà nírú ìdájọ́ yẹn ní ẹ̀sà tí ò tóbìnrin kankan lágbàáyé má tọ́ dàbí wọn tó sì lè kó ẹgbẹ́ pẹ̀lú wọn níbi ìdájọ́ yìí nítorí ẹ̀ lọ fi jẹ́ sí pé àwọn nídàájọ́ ọ̀tọ̀ táwọn bá ti ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó ní tó ṣe wọ́n ó ní tó dá wọn ṣàlẹ́sà nínú ìdájọ́ tó bí mú ọmọ síbẹ̀ tó kún wọn ní bùkátà sọkùnrin mọ́ wọn ní bùkátà sọ́sọ́ mọ́ ẹni tí wọ́n sọ̀sọ́ yìí ti kú wọn sì lè lọ́kọ̀ míì mọ́ eléyìí tí ò lè rí bẹ́ẹ̀ fóbìnrin kankan mọ́ kódà tó bá ku ọjọ́ kan tó bìnrin olù láyé tó bá ní hájà sọkùnrin ìjọmọ̀ èèyàn ti dá pé ti lára ìjọmọ̀ èèyàn ti pé ti lára ó sì nírú kátà sókùnrin náà kò jẹ́rì kẹta tó tẹ́lẹ̀ wọ̀ fáwọn arúgbó láti lọ́kọ àbí láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ wọn so yàtọ̀ sí àwọn ìyàwó ànẹ́bì sallallahu alaihi wasallam tó ẹ́ pé òun jẹ́ gbẹ́bẹ́ láti torí pé wọ́n darúgbó kódà ọmọ kékeré lọ́pọ̀lọpọ̀ wọn kì má sọ pọ̀pọ̀lọpọ̀ wọn ìyàwó Àìṣà radiyallahu anha ìyàwó Àìṣà yàwó Aisha ò tí pẹ̀lú twenty years around seventeen eighteen lọ́wọ́ àtàlẹ́ bìbí kú tó yẹ báyìí so náà wàyà tuhun na minhu yàtà lẹ́bi láyùnkìn ayùkọ̀lẹ́pọ̀ tọ́mẹ̀rún ويأتهن منه اليأس الذي لا يمكن أن يخالطه طمع wọ́n ní àti jíjákàmù náà wọn kúrò níbi ká lọ́kọ ní ìjà kàmùnà bẹ́ẹ̀ pé ìran kan ò lè kò lè rò papọ̀ mọ́mọ́ bẹ́ẹ̀ àkàtí àtúnran kan náà sáfẹ́ dásáwò pé tọ̀ mẹ́rẹ́lá lọ́kọ mọ́ ṣùgbọ́n a sì wò pé bẹ́ẹ̀ ọlọ́run lè ṣe kò sí fún wọn mọ́ kò sí tọ́mẹ́rù ìran kan tó báyà nǹkan yẹn lè wà fún bisababihi sallallahu alaihi wasallam ila al-maut wọ́n ní àwọn obìnrin da gẹ́gẹ́ bí obìnrin tin ṣe idda ni tún wọ́n wá dè mọ́lẹ̀ kí ko mo lọ́kọ e to ti di àwọn mọ́lẹ̀ to kin da àwọn tún wọ́n ṣe o na ni idda ikú annabi sallallahu alaihi wasallam ṣe ra yin mo yi je ma ṣe nìyẹn idda àwọn àìní lọ́kọ wọn ò ní parí ti ta ki amo lohun fi de torí wípé àìdà tí ṣe máa ń de obìnrin mọ́lẹ̀ fọ́mọ́ ṣùgbọ́n àìdà tí ó de obìnrin mọ́lẹ̀ fọ́mọ́ tí ìbá yọ̀wà nẹ́bí

min ba'dihi abada inna dhalikum kana inda Allahi azima ọlọ́run bá ní kò lẹ́tọ̀ fún yín láti fara ní ànábì sallallahu alaihi wasallam òjítí ọlọ́run bá kò tọ́ fún yín láti fara ní wa ma kana lakum an tu'dhu rasulallah ọlọ́run ní kò lẹ́tọ̀ fún yín láti máa fi nira kan òjítí ọlọ́run bá wala an tankihu azwajahu bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ fún yín láti fẹ́ àwọn ìyàwó rẹ̀ min ba'dihi lẹ́yìn tó bá kú tán abadan ọlọ́run ní láyé gbére

ìwọ́ fẹ́ gbà àwọn ẹlẹ́yìn tánàbí kú tán ọ̀fẹ́ ma bá nẹ́bí tẹ́tẹ̀ bọ́ ṣòkòtò kanáà ọlọ́mọdé kí aláyàrú ẹ̀ wàlíyàtù mìíràn ríjáàlì bí kùlíyà ti kọ́ yakúnu sábàbá ní tẹ̀kìsí ìkìláàlì bí àṣíyá mìíràn zínàtì láti ṣílú lè rẹ̀ ìrà ìtẹ̀ sábàb wọ́n jẹ́ sí pé in tó ṣokùnfà rẹ̀ náà ni àti tẹ̀dẹ̀ níbi àwọn àbújẹ ìjẹkù tó lè wáyé níbi àwọn alámọ̀rí kan níbi àwọn ìkẹ́kẹ́ tí ó ní ṣe pẹ̀lú ọ̀ṣọ́ eléyìí tó yẹ pé kọ̀tọ́ láti ṣíjú ní rẹ̀ ìdàlí àtàbà eléyìí tó yẹ pé kò ní tọ́ fún ìdí mi tó yàtọ̀ fún díẹ̀ tó eléyìí báyìí ni bàbá fi parí ọ̀rọ̀ níta فعلى المرأة أن تحتفظ بشعر رأسها وتعتني به وتجعله ضفائر وني أجرى يا لولي أجري كما مجتو ينوري ري ọ̀rọ̀ yẹn ni fóbìnrin kó mójútó irun orí rẹ̀ kó sì lákàkún fún irun ẹ̀ kó sì máa dírun wàtàjà àìláwò sọ̀fà ì fóbìnrin máa dírun nínú àwọn ọ̀nà tóbìnrin máa fi mójútó irun ẹ̀ ni wàláyà jùzù láha جمعه فوق الرأس أو من ناحية القفا kọ̀tọ́kọ́ obìnrin ká máa kó oòrùn jọ sáàrin orí ká máa kó gbogbo oòrùn jọ kákà ìyarun tán ká wá kó owó ẹjọ́ sáàrin orí àbí tí wọ́n kó jọ sí ẹ̀gbẹ́ kan lẹ́yìn tí wọ́n lọ kó oòrùn jọ sí pàkọ́ ọ̀tọ̀ قال شيخ الإسلام ابن تيمية في مجموع الفتاوى wọ́n ní Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ nínú Majmu' Fatawa ní mujalladi 22 page 145 wọ́n ní kama yaqsidu ba'du al-baghaya an tadfara uh, sha'raha ضفيرا واحدا مسجولا بين الكفين wọ́n ní gẹ́gẹ́ bí apá kan àwọn atẹ́wó bọ́n ṣe mọ́ ń lérò àwọn apákan àwọn aṣẹ́wò wọ́n mọ́ ń gbèrò àti dìrún wọn ní dídí ẹyọ kan kákà dìrún lẹ́ẹ̀kan kákójọ lẹ́ẹ̀kan masdulan káwà fílẹ̀ bẹ́ẹ̀ kírun yẹ wá lọlẹ̀ lẹ́yìn bẹ́yìn alkatfẹ́ kírun yẹ wá sọ̀kalẹ̀ tẹ́yìn wọn وقال شيخ محمد بن إبراهيم مفتي الديار مفتي الديار السعودية وقال الشيخ محمد بن إبراهيم مفتي الديار السعودية رحمه الله وني أفاوى محمد بن إبراهيم وجاء مفتي fún ìlú Saudi Arabia wọ́n sọ kọ́lọ̀ bá kọba àkẹ́ wọn wọ́n ni wà á máa máa yà fàílù báàdùn nìsáì mùsùlùmí wọ́n ni ẹ̀rí nǹkan tí apá kan náà àwọn obìnrin mùsùlùmí máa ń ṣe في هذا الزمان لازم تاوى لازم تاوى من فرط شعر رأسي من جانب وجمعه من ناحية القفا أو جعله فوق الرأس كما تفعله نساء الإفرنج فهذا لا يجوز لما فيه من التشبه بنساء الكفار wọ́n ní kàtà àwọn obìnrin jẹ lásìkò yìí pé wọ́n túnrún sábábá túnrún tán wọ́n wá kórun yẹjọ́ sẹ́gbẹ̀ẹ́ kan àdíkákòrò jọ kẹwàá fi dí kẹwàá kójọ wọn àdíkákòrò yẹ kí wọ́n kójọ sáàrin orí gẹ́gẹ́ bí àwọn obìnrin fọ́rínà àwọn obìnrin tí wọ́n jẹ́ aráàlú òkèrè bọ́n ṣe fi ìrìnà tàṣàbù wọ́n ní nǹkan yìí nǹkan tí ò tọ́ ni nítorí wípé ìkọ́ àwọn wà nínú ẹ̀ وعن أبي هريرة رضي الله عنه في حديث طويل قال هو نطر أبو هريرة فلن قبع ينسي ينو حديث كتيوب وطيب قال رسول الله صلى الله عليه وسلم وجيت الله وباتيك عبد الله بكم وباتيك سنفان من أهل النار لم أرهما أنا بني àwọn ìran méjì kan bẹ nínú àwọn ọmọ náà èmi ànẹ́bì òbójú rí wọn o Allah akbar sẹ́yìn hadithu yìí rẹ̀ nínú àwọn hadithu tí ó ń tọ́ka sí ìjà nẹ́bí ọlọ́run ọba nẹ́bí tó fi rìnlẹ̀ pé ànẹ́bí òjì sí ọlọ́run ọba ni ànẹ́bí fẹ́ ṣe sinfani min ahli náà lam arahuma ànẹ́bí ní àwọn èèyàn méjì gẹ́gẹ́ nínú àwọn ọmọ náà ànẹ́bí ní ilé ànẹ́bí òfojú rí wọn o Allah akbar ibi tí mo ń sàlàyé lọ lẹ́ẹ̀kan ni wípé hadithu yìí rẹ̀ nínú hadithu rẹ̀ pé ó fi rìnlẹ̀ ìjà nẹ́bí ọlọ́run nẹ́bí torí pé nǹkan tí ò bá nẹ́bì láyé tánẹ́bì ò bójú rí lànẹ́bì sọ fún àtúnṣe sọ pé yóò tẹ̀lé yìí àrẹ́bì dẹ̀ ní àwọn ọ̀ràn méjèèjì náà àwọn tó ń fẹ́ sọ̀rọ̀ nípa wọn ọmọ ẹ̀nẹ́ ni wọ́n àrẹ́bì ní kọ́wọ́mùn má ẹ̀hùn sí ẹ́sùn tàbí bakọ̀ àrẹ́bì láwọn ẹ̀ràn alákọ̀ọ́kọ́ làwọn ìjọ kan tó yẹ sí pé bílálà wà lọ́wọ́ wọn sí ẹgbà yọ wà lọ́wọ́ wọn kàdínàbì bakọ̀ gẹ́gẹ́ bí ìrù màálù ni yaziribu nàbí hànà naa! wọ́n ma fi ná àwọn èèyàn ìyẹn làwọn alágbára wọ́n ní agbára lọ́wọ́ máa fi agbára yẹn oppress àwọn èèyàn wọ́n ní agbára lọ́wọ́ láti fi àjẹ́ àwọn èèyàn ma fi àjẹ́ wọn anẹ́bí láwọn èèyàn ọmọ náà ni wọ́n kàfíyàtùn wọ́n wọ́tọ̀ tàìwọ́tọ̀kọ́ àríyàtùn tó ti bẹ́ olùrìn òhò ní wọ́n ma ilat anẹ́bí nẹ́ta obìnrin bá ń rìn báyìí wọ́n ma lọ́pọ̀ ní àwọn obìnrin tó ma rìn tó ma lọ tó ma mìrìn mọ́mí ilat anẹ́bí nẹ́ta pàjọ máa ń mìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ma mì ẹ̀mí àwọn ọkùnrin náà lọ sí di zina àwọn olùmọ̀kẹ́ ní ìtumọ̀ ma ilat ni pé ma ilat nígbàtà bá ń rìn wọ́n ma lọ́ra kọrin ni

tí mú ọkùnrin náà tí mú ẹ̀mí rẹ̀ lọ sí ìdìnà ó mú èèyàn gún nípò oúnjẹ àti ọlọ́run àbí òmú èèyàn ìtumọ̀ tí ó takora wọn ni ó súnmọ́ ara wọn anábì ní rúúsù hún na ka àtúnámàtì bukti ìjáàb anábì láwọn obìnrin tá ń wí yìí tá fẹ́ ni orí wọn dà gẹ́gẹ́ bí ike tí máa ń bẹ ràkúnmí yẹn bórí wọ́n ti rí nìyẹn ẹ̀rí kan láyà kúrìnà jẹ́nẹta wà láyà jìdìnà rí haha alábi láwọn obìnrin tá à ń wí rè wọn níwà jẹ́nà o kódà àwọn ànígbóhùn àjẹ́nà di fún jìnà sáà jẹ́nà di wà iná rí haha la yóò jáde ní masírọ̀tì kádà wà kádà alábi ní ọ̀rọ̀ àjẹ́nà ti ní èèyàn máa gbọ́ tí ó ti máa já tẹ̀tẹ̀ láti ibùsọ̀ báyìí báyìí alábi wá sọ ibùsọ̀ yẹn ibi tá a fẹ́ lónú hadithi o ní bá nẹ́bí ṣe describe orí àwọn obìnrin ẹ̀ rí pé obìnrin tó bá kóòrùn jọ sí àárín orí yóò ṣe rí rẹ̀ tó bá kóòrùn jọ sáàrin orí orí rẹ̀ wà jọba súnké bí ẹ̀yìn àkúnmí àti tó bá kóòrùn jọ sí pàkọ́ yóò ṣe rí nìyẹn nítorí ọ̀rọ̀ jẹ́ pé èèwọ̀ ní bóbìnrin kó túrun kọ́ wá kóòrùn ẹjọ sáàrin tàbá wọ hijabu náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní bụ wọ hijabu nípa láwọn láwọn tí wọ́n mọ̀túnmọ̀ hijabu so wọ́n wá sú oṣù ká sí hijabu yẹn kíkí ní ẹ wú bóyá sáàrí orí àbí ní pàpọ̀ jẹ́ ní pé yóò lè máa kó bítínà láwọn ọkùnrin so eléyìí a máa jọ

àbí níbi kíkórun jọ sí àárín orí àbí sí pàkọ́ tẹ́lẹ̀ tí yóò wá wú tó ẹ́ sí pé yóò jọ ti tàwọn obìnrin àwọn aṣẹ́wó obìnrin ọlọ́run bá kó mọ́ ṣe wá ní ẹni tí ó mọ̀ kọ́ sí àwọn òkì lóbìnrin ọlájọ́ kan a máa lọ sí ibi ìbéèrè àti ìdáhùn báyìí síwájú kí a tó parí ìdánilẹ́kọ̀ọ́ yìí àṣùgbọ́n síwájú ká tó lọ sí ìbéèrè àti ìdáhùn mo ń bẹ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó dàkún kí ó la ẹnìkọ̀ọ̀kan wá níbi àwọn rògbòdì ọ̀sìn lọ láwùjọ wáyé ọlọ́wọ́ bá Allah subhanahu wa kó dàkún kọ́ mẹ́jì sí abáwọn nípa àbúrú ọlájọ́ kan sọlọ́wà àtàwà àtàwọn mọ̀lẹ́bí wa kọ́lọ́wọ́ bá kó sọ ọlọ́wọ́ bá kó dákun kí ó tọ́ wọn sọ́nà ọlọ́wọ́ bá kó dákun kó mọ́jì kí wọ́n ti ṣe ọlọ́wọ́ bá kó dákun kó bá darí wọn ọlọ́wọ́ bá kí ó bá wa yí àìní wọn padà sí dáadáa gbogbo àwọn tí ó súnmọ́ wọn tí wọ́n fi láti yọrí dáadáa ọlọ́wọ́ mọ́ta bá wà yẹn sí wọn gbogbo àwọn tí ó súnmọ́ wọn tí wọ́n fi ṣe tí wọ́n fi ṣe kílẹ̀ níbi ìdarí wa ọlọ́run mọ́sàbá wa lé wọn jìnà sí wọn àdẹ̀bẹ̀lẹ̀ ọba lọ́sùn fara tàlà wá tá jọmọ lẹ́yìn wọn náà ọlọ́run dákun mọ́ṣá lẹ́ni tí yóò máa tẹ̀lé òfin ọlọ́run lórí wọn ọlọ́run jẹ́ ká lè ké sùúrù pẹ̀lú wọn ọlọ́run ọba fara kó so kí a máa kìlọ̀ fún wọn láti ìgbàdégbà so kí a dẹ̀ máa bẹ lọ́wọ́ bá lọ́sùn fún àwọn àtàlágà ilé kí ń ṣẹlẹ̀ ọlọ́run mọ́jì ògbógún àtorí pé owó bá ṣe ń wí wẹ́rẹ́wẹ́rẹ́ so tó bá jẹ́ sí pé ẹnu àwọn tí wọ́n ń tayọ àlàyé nìkan ni so kò bá jẹ́ fún ní so ṣùgbọ́n kò ní máa lórí tiwọn nìkan ó dà jẹ́jẹ́ ìmojòkó àti pé èmi náà ń kìlọ̀ fún wọn náà yóò kàrọ̀ àwọn bẹ́ẹ̀ òjò tó dẹ̀rán rẹ̀ kò sẹ́ni tó ti mọ èèyàn tí ó pa ọ̀rọ̀ kò tó ìbẹ̀rẹ̀ wàhálà rẹ̀ la máa ń rí kò sẹ́ni tó mọ̀ pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ní kéré àlọ́jọ́ kìíní àná bí bẹ̀rẹ̀ rẹ̀ ẹnikẹ́ni tó bá tó ń lágbàáyé lọ́jọ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́ náà ìlú ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ni wọ́n ti dáláì lọ́mọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti dúpó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti dáláì níyàwó má so ìlú òpara ẹ̀mí ti sun gan ẹni tó lówó tẹ́lẹ̀ tó nílé tẹ́lẹ̀ ti dáláì mú ẹni tó ní mọ́tò ti fi tí méjì bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní kankan mọ́ ẹni tó ní iṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti dáláì níṣẹ́ lọ́wọ́ wọ́n wá di ìlú Síríà tọ́jọ́ sí pé nínú àwọn ìlú tí wọ́n rọwọ́ wọrí lágbàáyé wọ́n wá jẹni sí àwọn ènìyàn tí wọ́n ń tọrẹ àánú fún àwọn ará Europe àwọn ará Asia wọ́n wá di pé wọ́n mọ̀ wá dá oúnjẹ wọ́n mọ̀ kó lọ fún wọn àwọn tí wọ́n ti dẹ ẹni tó ní lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán sómi tó wọ́n wá dẹni tí ń sun abẹ́ tẹ́ǹtì wọ́n di rẹfújí ẹni tí lọ sun abẹ́ tẹ́ǹtì ní òtútù ṣe ibà ń ta àwọn ọmọ onílé ọmọ lọ́nà tó nígbà tó tẹ̀lẹ̀ nílẹ̀ Libya náà ó ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nìyẹn ṣùgbọ́n láwọn fẹ́ lé gọ́ọ̀mẹ́ntì náà ni ìbà nítorí pé mission àwọn tó ń ṣe project yìí ó pọ̀ ìpìrìtì òjò dojú kan àwọn kan endsars ló ń pariwo àwọn kan rèé ní tán pariwo ní fáwọn ti wà tired of the government pé ebi ń pàlú gbogbo ẹ̀kan káwọn fẹ́ àwọn fẹ́ léjọba kúrò tó rí ti motive òun náà ni àwọn èèyàn ti torí ẹja rẹ̀ lọ́sẹ̀ project kò lásìkò máa sọ wípé reality prove wrong pé kò sí ìtẹ̀sí uh, project torí pé kò sí bó ṣe fẹ́ kó àwọn èèyàn jáde kí wàá rò pé ó ní kápá lórí wọn adúrú kíláùdù yìí ó lè kápá wọn náà ó lè àwọn angry youth àwọn kéèsì angry youth nìkan hungry youth and an hungry man is an angry man ẹni tẹ́bí bá ti ń pa irú wọn máa ń kara ní o tí ó bá ní ajá tó ti yóò kí ń bá eléyìí tẹ́bí ń pa ṣeré so àwọn eléyìí rè hungry youth and angry youth ni wọn ṣé báyìí ṣe òun bẹ́ẹ̀ náà wọ́n táwọn ìjọ pé wọ́n wà tasky fún power tẹ́ pé òun gbẹ kí wọ́n fẹ́ gbàgbára ó ń bẹ nínú wọn ó ń bẹ nínú ọjọ́ kan fẹ́ sì sí wọ́n fẹ́ ya kúrò lára nàìjíríà wọ́n fẹ́ sì sí ó jẹ́ báyìí sí so gbogbo alamọ àwọn tó fẹ́ sì sí tẹ́lẹ̀ tí ń pariwo fáwọn fẹ́ sì sí àwọn fẹ́ sì sí àwọn fẹ́ ya kúrò lára nàìjíríà ti pẹ́ tó yẹ pé in tí wọ́n ń pariwo káàkiri nìyẹn and lẹ́nu jọ́ mẹ́ta ìdìfọ́ kó tó ti gbogbo àwọn kí ní ìṣẹ̀lẹ̀ rí àwọn yorùbá náà àwọn kanú àwọn yorùbá náà ti àríwá wọn nǹkan ẹ̀rẹ̀ politics ló wà behind it politics ló lè kọ́ wà sí kí àjẹ́ pàápàá tó láwọn míì kan parúkọ àwọn fẹ́ẹ́ ti di kò ní ìrántí páwọn náà fẹ́ wọ́n rí pé bóyá àwọn ní nǹkan kan táwọn lè fall back upon táwọn bá ya tán tó àwọn tó dẹ̀ ń champion kan ẹ̀rẹ̀ àwọn náà fẹ́ di lórílẹ̀ wọn lórí ìjọba ti tẹ́kì àwọn láwọn àdúgbò kan kódà wọ́n ní ministry wọ́n ní wọ́n ìjọba dìde fún wọn ní ministry ó ní àwọn amnesty tíjọba ṣe fún wọn rí òyìnbá ní gbogbo àwọn kìnnìyàn náà so ẹwo tẹ bá padà wá rí àwọn olórí wọn so gbọ́dẹ̀ padà ń kówó lọ sí lóyìnbó tó ní owó egéèlè jáde lọ láti lóyìnbó wá láti nàìjíríà torí pé wọ́n ń wà nílùú òyìnbó gbogbo ẹ̀ náà ni àmà tó yẹ bá ní ṣùgbọ́n àsìkò yìí jásìkò tó wà sensitive láti máa sọ gbogbo àwọn nǹkan yẹn so tí ìjọba ti pé a kàn wà níbi bá ti wà tó wà ní close yìí so tí a dẹ̀wú gbé kákàgbẹ̀yẹ̀dú àti pé làkàyà wa mùsùlùmí torí irú àwọn nǹkan yìí so kí a tàjí dáadáa káwọn jẹ́ jẹ́ nìkan kan lò wá àtàmì instrument fún destruction káwọn jẹ́ kí wọ́n lò wá gẹ́gẹ́ bí irinṣẹ́ láti bà nǹkan jẹ́ so àwa rèé ẹni tí ó ń píríkì àlàáfíà ni wá nígbà táwọn ń píríkì òun náà ní báwọn ẹgbẹ́ làwọn yóò ti sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala so òun gẹ́gẹ́ ní tọ́wọ́ bàdé tá ìgbéyà dáwà sílé ayé fún so òun gẹ́gẹ́ ló pàtàkì nínú dáwà a ń gbìyànjú láti ṣàtúnṣe àwọn olórí náà níbi ọlọ́run Allah subhanahu wa ta'ala ti fẹ́ ká bá wọn lù àtàlẹ́bí sallallahu alaihi wasallam àwọn tó bá ní kápá nínú wa láti súnmọ́ wọn láti bá wọn sọ̀rọ̀ òun ó lo ìlànà tánà bí a máa ṣàdúrà a máa ṣàdúrà fún wọn tí ó bá ń sìn torí pé nínú ìlànà àrùn sínú tó jẹ máa ní ká máa bẹ̀rẹ̀ wọn bá fáwọn olórí pé pẹ̀lú àkùntorí ọlọ́run gbogbo àwọn gúrùpù sábà wà jẹba táwọn èèyàn kan rèé tẹba rí pé bọ́yá wọ́n promote gbogbo àwọn nǹkan yìí ẹ̀dàpẹ̀ mọ́ bà wọ́n já sí àwọn tá a bá ní kápá láti kọ̀fún nínú wọn ní tá a bá ní kápá láti ṣe dáwà láti ṣe dáwà fún wọn and ọ̀pọ̀lọpọ̀ náà àwọn míì náà ẹlòmíì náà wà hypocritical ẹlòmíì nífàkì ń jẹ ẹlòmíì láàbù ẹlòmíì ò ní lè sọ́ǹtà bẹ̀ nínú rẹ̀ inú ẹ̀ ń dùn sí nǹkan tí ń tẹ̀lẹ̀ kódà náà àwọn tó ń pèpè fún súnmọ́ inú ẹ̀ ń dùn sí pé ẹ̀hẹ́ wọ́n ti ẹ̀ sí revolution àbá tó ní ìyẹ̀wò mú ni mo bìlí pọmọ tí ẹ náà ní jẹ tíra o so ọ̀run ti ń yabọ̀ rẹ mo rò pé kò ń ṣe ìṣòro ẹnìkan o so ní àbá ń pẹ̀gbọ̀ fún revolution tó kó máa rántí àwọn àwọn èèyàn tí ẹ tó tí yóò wà involved àwọn ọmọ kéèkéé tó yẹ kí wọ́n wà defenseless àwọn obìnrin tán wà defenseless àwọn ọkùnrin tó yẹ sí pé wọn lápá wọn lẹ́sẹ̀ àwọn arúgbó gbogbo wọn àti àwọn tí òun ṣe bẹ́ẹ̀ náà tó yẹ

àwọn yẹ kí yá ti advance kọjá gbúrú àwọn lẹ́gùn yìí ó kí súnlẹ̀ ti yíwa kọjá gbúrú àwọn lẹ́gùn yìí sábẹ́ náà bàbá sọ àtàrà bọ́dà kó mú àdúró náà na ènìyàn Mohamed Ambo Adéyẹ́ ní Búlálà. Nà wọ́n ní ṣé ó dáa kí wọ́n fi awọ́ na èèyàn wọ́n ní gẹ́gẹ́ bí tí èèyàn bá ṣe àwọn nǹkan tí ó ní bùkátà sí kí á fìyà nínú kò tó burú nu ká fi awọ ká fi nà á bọ́yẹ̀ èèyàn ṣe dìnà nìsín ọlọ́mọdé àṣẹ dìnà so ìjìyà rẹ̀ tí ò bá sì ní ọkọ àbí kò sì níyàwó so ìjìyà rẹ̀ ni kí wọ́n fún ní ẹgbà ọgọ́rùn-ún ẹgbà yẹn gbogbo nǹkan tí èèyàn bá lè fi nà èèyàn tí ó yẹn wáyà ni kọ̀bá jẹ́ awọ búlálà ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so ó láti má jẹ́ nǹkan tó yẹ pé ìyẹn náà wò pé àà ah, ah, kọ̀bá fún ní mẹ́fà ilé yóò kú ọfẹ́ fáyẹn sí so torí pé wọn ní ká pa wọn ní ká fìyà jẹ ni so àbíyàn ti kọ́ bù èèyàn parọ́ ìdìnnámáyà tí ó jẹ gba 80 so a lè fi búlálà lè fi nà àbí èèyàn ti ẹ̀sẹ̀ yìí náà tí ò ní ájú ṣùgbọ́n ìjọba ọwá rí pé ní táwọn ó fi ṣe tààdírù táwọn òun ni pé káwọn ń nà wọn lẹ́gba pẹ̀lú búlálà tó yé ṣẹ̀rí àbá ìgbà tààzírù náà wọ́n lè fi ìjìyà ipa jẹyàn lórí àwọn ẹ̀jẹ̀ tí ò ti hájú lórí ẹ̀ tó yé bá nìyí tó mo ti ṣàlàyé lẹ́yìn ìgbà tí mo ń ṣàlàyé ọ̀rọ̀ kan tí professor wáyé kọlu tí wọ́n dàrú láwọn táìmù kan nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa hájú àti tààzírù ọlọ́wọ́ àdàm Náà wọ́n ní kí a ṣàlàyé kí ni nǹkan pè ní báàdì àti kọ̀bìlì ìbéèrè tó dá lílé ìwàlá torí pé ó ní ṣe pẹ̀lú ìran wa tí ìran wa bá fẹ́ dá òru báwo la ṣe máa yanjú ẹ̀ kódà ọ̀ràn yẹn ní fún gbogbo kírun kírun kọ́ mọ báàdì àti kọ̀bìlì kó mọ yanjú pẹ̀lú gbọ́nà ọba Allah ọ̀rọ̀ tìjúdù sáhù tìjúdù sáhù onámọ́pẹ́ ìforíkalẹ̀ gbàgbé ìforí kan rẹ̀ gbàgbé wá pín sí méjì báàdì ń bẹ kọ̀bìlì ń bẹ báàdì òun náà ni ìforí kan lẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn tá a bá sálámà àwọn èèyàn sọ pé ìforí kan rẹ̀ téèyàn bá lérùn fún náà ìforí kan rẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn téèyàn bá sálámà náà pè ní báàdì ìtàbí pè ní báàdì òun náà ni pé a máa forí kan lẹ̀ lẹ́yìn báàdà tẹ̀sílì lẹ́yìn tá a bá sálámà tán a forí kan lẹ̀ lẹ́ẹ̀mejì ìforí kan lẹ̀ kọ̀bìlì òun náà ni ìforíkalẹ̀ tí a foríkalẹ̀ lẹ́ẹ̀mejì síwájú tàbí sálámà olófin ti ní kọ̀wé náà ó wá ní àwọn ọláwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sí èèyàn lórí ọ̀run tí ó fi ṣe bàádì ó lẹ̀ láwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sí èèyàn lórí ọ̀run tí ó fi ṣe kọ̀wé àmẹ́lẹ̀ tí ó fi ṣe kọ̀wé lọ́pọ̀ jùlọ tí ó fi ṣe bàádì lọ bọ́yá tí ìbágbàgbé báyá lójú mẹ́ta lọ láwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sí èèyàn lórí ọ̀run tí ó fi ṣe bàádì ṣùgbọ́n fún lásìkò tá a ti wà yìí náà tí ẹ̀rìgbẹ́ mo ní nǹkan kan tí ó rọra nídìí àlàyé díẹ̀ ni lásìkò tá a wà yìí náà eré tí kò sí èméjì lẹ́nu pé àwọn àfáà ní téèyàn bá dáràn lórí wọn ọ̀wá mẹ́lẹ̀ tí ó fi tánà rẹ̀ ní méjèèjì bẹ́ẹ̀ kọ̀bí ní àbíbàdí eléyìí tó bá wulẹ̀ ó lè fi tánà rẹ̀ ó lè fi ọ̀ràn yóò kọ́ rí ìbùwa náà náà èyàn ọba àti ma kọ̀bìlì kọ́mọ bàdínà kọ́mọ ìyẹjú ẹ̀nà ó lè ntọ́ba ó lè dìtáì láti rí bàdí yẹjú kọ̀bìlì ó wọlé nù sẹ̀ríà ó dẹ̀ lè dìtáì láti rí kọ̀bìlì yẹjú bàdí ṣé bá tó ní ṣókí náà torí àsìkò lórí káàdì láyé dáhùn ìbéèrè mi. ẹ dọ́kà tí obìnrin bá kú pẹ̀lú oyún nínú tí ó dẹ̀ jẹ́ pé kíkẹ́ yẹn tí ó dẹ̀ jẹ́ pé kíkẹ́ yẹn ọkọ rẹ̀ dẹ̀ jẹ́ mùsùlùmí báwo ni wọ́n ṣe máa ń gbé wọ́n ṣe bí àti máa ń ṣe kírísítẹ́nì náà ni torí pé ìjẹ́ mùsùlùmí ọkọ rẹ̀ ọkọ rẹ̀ nìkan ló wúlò fún kò wúlò ẹ wo ìyàwó ànábì àti ìyàwó ànábì ló kọ كانتا تحت عبدين lábẹ́ wọn náà wà fàkọ́ọ̀nà táàgùmọ̀ wọ́n jàǹbá àwọn ọkọ wọn wọn àti lọ́wọ́ bá pẹ̀lú àwọn ọkọ wọn wọ́n àti táwọn ọlọ́wọ́ bá àdékẹ́lá fún àwọn ọkọ wọn káwá pẹ̀lú kí wọ́n ṣe fọlọ́mí òṣèlú àìhùnmọ́ mi lọ́ iṣẹ́ à ọlọ́run ní ìdánilẹ́bí ọlọ́wọ́ bá àwọn ọkọ wọn ìjójì tí ọlọ́wọ́ bá àwọn ọkọ wọn wòrọ àwọn ìyàwó wọn lọ́rọ̀ kúrò níbi ìyà ọlọ́wọ́ bá wàkílà túlẹ̀ náà rọ̀ máa dàfìlì tó bá jùbìlà sí yáàmà wọn ó sọ fún ọdún ká máa wọnú náà lọ pẹ̀lú àwọn tí wọ náà ni so obìnrin tọkọ rẹ̀ jẹ́ mùsùlùmí tó ń wá jẹ́ christian ọwá kú toyúntoyún pé ìrànlọ́wọ́ tá ṣe fún ìran ìrànlọ́wọ́ tá ṣe fáwùjọ yìí kí nìkan náà òun ni pé a ń jẹ́ kò òkú rẹ̀ kọ́ ma kó nìra báwọn èèyàn láwùjọ a kà lọ gbẹ́lẹ̀ a sì kò mọ́bẹ̀ nígbà pé adìyẹ bá kú àbí ara bá kú ta bù mọ́ torí kọ́ bà máa rùn yẹn bẹ́ẹ̀ láti ṣe kò sí wẹ̀ fún kò sí kíkírun sí lára fún kò rẹ̀ sí a kà bù mọ́lẹ̀ náà ni ṣùgbọ́n wọ́n ní kí ni nínú Islam ìtumọ̀ kọlùwà nínú Islam òun náà ni kéèyàn wà ní kọ̀kọ̀ kéèyàn wà in seclusion níbi tí kò sí èèyàn kankan mẹ́ kéèyàn dáwà ìtọ́pẹ̀ ní kọlùwà ní náà kò sí nǹkan ní kọlùwà téèyàn fi ń sin lọ́wọ́ Islam gan discourage lọ́wà òun náà ni kí obìnrin àtọkùnrin tí wọ́n dá ní kọ̀kọ̀ obìnrin àtọkùnrin tí wọ́n kì í ṣe eléwọ̀ ara wọn yẹn pé wọ́n kì tabi ṣẹ̀gbọ́n àtàbúrò tàbí kí wọ́n jẹ́ ọkọ àtìyàwó àbí kí wọ́n jẹ́ ọmọ àti bàbá fún ọ̀bá kí ń ṣe rú àwọn nǹkan wọ̀nyí rídìí mọ́ ọlọ́run wa lọ́sùn máa nàta ara nì tó kọlùwà yẹn ò dá náà kọlùwà míì tí tó ń bẹ kẹrí àtakò náà ni òun ni kéèyàn léèyàn déjúmọ́lé nítorí pé èèyàn fẹ́ sin ọlọ́run wa lọ́sùn máa nàta ara èèyàn wá ń lọ kí òun jẹ̀má àìmọ́ṣáláṣí èèyàn ti ń lọ kí òun jùmọ́ eléyìí rè ìsinlọ́ àwọn onítúfí ni dídá àdẹ ni kò sí ní Islam kéèyàn léèyàn déjúmọ́lé tó yé báyìí pé kéèyàn wá máa kéèyàn níṣẹ́ kan téèyàn ń fà àbíyàn láwọn anábílà kan tí yẹn yàn èèyàn wá ní rí sánmà wọ́n wà lẹ́ni ọlọ́run nìyẹn ìjọ tó wá jáde títà rèé pé yóò wá ti di dàdá àríkọ́ wo kí hàn bí omi gbóná àríkọ́ wo lẹ̀rẹ̀ tù bí ẹni tí nǹkan bẹ lára ẹ̀ àbí kọ́ máa ṣe fìsànfìsàn káàkiri àdúgbò bí ẹni tí wèrè kọlù gbogbo àwọn nǹkan yẹn lẹ́mọ̀ rí lára àwọn táláwọn ṣe nǹkan yẹn kò jẹ́ sí nǹkan tó fà á ẹ má rò pé bí yẹn ń ṣe yẹn ẹ má rò pé nọ́mà kọ̀ nọ́mà o èèyàn níwà ìsẹ̀kúrúṣàn kọ́ wà nínú kọ̀ọ̀kọ̀ nínú kọ́ àti káyẹ́ pálí jẹ̀ ló ti wọlé sí lára tẹ́lí tá bá sọ fún yín pé àwọn rí nǹkan wà lọ́ọ̀ wọ́n rí nǹkan tuntun tó pé tẹ́lí tẹ́ bá wà nínú àwọn nǹkan yẹn tẹ́ bá ń ṣerú nǹkan yẹn wà lọ́ọ̀ àwọn ṣàfihàn ọmọ ọba yín táwọn ṣàfihàn bá jẹ́ wọn bá yín rèé wọ́n máa gbé àwọn nǹkan kan wá fún yín èyí tó yẹ pé èèyàn padà jáde ń bẹ̀rẹ̀ yìí èèyàn padà di wàhálà táwùjọ yìí tó ń torí ẹ̀ kò sí kẹta ń pè ní kọlùwà nínú àwọn òrùjú tán máa mú wá ó ní kéṣe bí anẹ́bí sọlọ́sọ máa lọ sínú lọ́rù ìrọ̀ anẹ́bí máa lọ sínú kòtò tán pè ní kòtò àṣírọ̀ pé wípé ìyẹn náà ni ẹ̀rí kọlùwà ẹ wá sọ fún ẹ pé ìlọ sínú kòtò àṣírọ̀ tánẹ́bí sọlọ́sọ kò sí lára ṣẹ́ islam torí pé nǹkan tán pè ní islam òun náà ni nǹkan tí ànábì sallallahu alaihi wasallam gbé wá láti ìgbà tí ọlọ́run wà ní láti ẹran ẹni jẹ́ gbogbo tí bá ti ń ṣe before ọ̀kan tí wọ́n na níṣẹ́ ò sí lára islam so kọlùwàrí ẹmú wá ní ibi tí ànábì sallallahu alaihi wasallam ti lọ ń dá dúró sí ìkẹ́ tí lọ ń dá gbẹ́jú mẹ́ láti ìgbà mẹ́jì islam wọn wípé lára islam tó náà bà ní gẹ́fà ànábì sallallahu ni ṣe bá ń sì ṣe lè bá yóò sí lára islam rárá bó ṣe ń wù kí ó mọ ṣe bá ń sì tó àkíyàn sọ pé ẹjẹ bá nẹ́bí sọlá sọlá dára jẹ síwájú kó tó ẹjẹ bá nẹ́bí náà ká sọ pé tó ìdára jẹrẹ ó ti wá di súnnà ni sẹpẹ́ àìdá kan mọ̀ nìyẹn tó ń tó ìdára jẹ di súnnà ìkàtà nẹ́bí sọlá sọlá ní ṣe tó fi ń jíṣẹ́ nìyẹn tó fi ń jẹun nìyẹn tó bá ń tó eléyìí ṣe súnnà á kàn sọ pé eléyìí rèé nínú àwọn nǹkan tó jẹ́tọ̀ ni pé kéèyàn máa dára jẹ tó ń ṣe bá fẹ́ ṣe inú ṣe halal lọ́wà pé torí pé ṣẹ̀rí àwọ̀ takò ṣùgbọ́n kọ́lùwà yìí rèé ṣẹ̀rí àtakò yẹn pé bá ń ṣe torí pé bídáà ni To àdádálẹ̀ ni tí ó sínú lànà Ànábì sallallahu alaihi wa sallam tó bí ó ṣe rí nìyẹn tó parí àdúgbò nígbà lọ kẹrin ìwé náà ni a dúró sí tó abẹ́rẹ́ wọn bá lọ sùn wọn kó dáhùn kó ń sọ wá ju ọ̀tẹ̀ tí ń bọ̀ lọ eléyìí tí a fi máa kàtíra nasihati lin nisa eléyìí